الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي ذر رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من دعا رجلا بالكفر أو قال عدو الله وليس كذلك إلا حار عليه أبو ذر الغفاري اللهم صل وسلم وينور فوق أتوقع وقاوة وصحابة النبوة محمد صلى الله عليه وسلم Ọlọ́run gbọ́ tí ànábùwà Muhammad kálẹ̀kùn kí á ti jẹ́ ọmọ bá ọ̀sọ̀ báyìí fáwọn pé من دعا رجلا بالكفر kufri قال عدو الله. Allah gbogbo ẹni ọba wo èèyàn sunsunsun tó ní wọ kèfèrí àbí wọ ọtọ Ọlọ́run àti kéèyàn pé èèyàn lọtọ Ọlọ́run ewu ń bẹ ń bẹ dé ibà sọtọ Ọlọ́run àlẹbìlẹ ni ọba wo ẹnìkan sùn tó ní wọ kèfèrí yìí àbí wọ ọtọ Ọlọ́run yìí wa laysa kadhalika lọ́dọ̀ Ọlọ́run ọlọ́run ti rí i pé ní yéé ṣe kékeré ó lè máa tẹ́lọ̀ ẹ̀jẹ̀ á má yàtọ̀ láàrin ẹ̀ṣẹ̀ àti ntọ́ba ìsìláàmù jẹ́ ẹ̀ṣẹ̀ bójúlẹ̀ òkú tóbi tó ọ̀yọ̀ yẹn kò nínú mùsùlùmí o aa wọ́n máa mutí wọ́n máa jalè wọ́n máa ṣe zina wọ́n máa parọ́ àwọn èèyàn ńlá ńlá ẹ̀ṣẹ̀ làwọn eléyìí náà o àmọ́ mùsùlùmí lè máa parọ́ o mùsùlùmí lè máa mutí o mùsùlùmí lè máa ṣe ìsìná o olówó ògùn ní gbogbo ẹ̀ náà o àmọ́ ìwọ̀n ọ̀yọ́ ọkọ̀ ìsìláàmù kò láàyè sànẹ́bí ń kìlọ̀ fún wa rẹ̀ ògùn tí ọba yọ̀yàn kó ní ìsìláàmù ẹni ọba dájú kọrú ẹni bẹ́ẹ̀ ló pe kéfèé àkókò ìlọ́ta ọlọ́run ànábì ni wàlẹ́ ìsakadá àlìkà tẹ́ni yóò sì rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìlà àárọ̀ àlẹ́yìn ẹni ó pè lọ́tọ̀ ọlọ́run lọ́ta ọlọ́run ẹni ó pè ń kébèrè òun ní kébèrè lọ́dọ̀ ọlọ́run torí náà téèyàn ọmọ tí ó máa sọ ọ ká píríncípù ńláńlá kàkà fúnra wa lánàá látọ̀dọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah oní man thabata islamuhu biyaqin la yazulu anhu illa biyaqin gbogbo ẹni ìsìláàmù rẹ̀ bá dájú pé mùsùlùmí ni sèǹtò lè yọ ọkọ ní ìsìláàmù ni o àfi ìtàtọ́ dájú o ọ dàbí ọjọ́ arò àbí wọn ń gbìyànjú rẹ̀ nínú mọ̀rẹ́ bó ti mọ̀ ọ́n náà ọmọ fi takò gbogbo yìí táwọn àlùfáà láti ẹgbẹ́ ayé ànágbà Muhammad sallallahu alayhi wa sallam ti yí ọ̀rọ̀ kọ̀rọ̀ ni o ọ̀rọ̀ kọ̀rọ̀ ni kéèyàn ó pé gbogbo ẹ̀yàn ọba ti bídíà ló kẹfì gbogbo àwọn àlùfáà látọjú ayé ànábì òwì bẹ́ẹ̀ o dídíà ìyá ńlá ńlá ẹsẹ̀ lòun náà o ntọ́lọ́wọ́n jẹ́ yan yá rẹ̀ bí ọba mójúkó ní o àmọ́ dídíà lè pàdé láàrin lára mùsùlùmí àti ìsìláàmù àti gíní àti dídíà wọ́n lè pàdé báyìí làwọn àlùfáà sàlàyé rẹ̀ láti jọ̀hún jọ̀hún kó tó di pé ewu ṣètọ́ nìkan wọlé tọ̀wọ́ ńlẹ̀ yorùbá yìí pé kó lò bédè àti kófúrú ẹ́ ọkùnrin gàdí máa wí jágajàgá ńlọrin náà lọ bẹ̀rẹ̀ rẹ̀ níṣẹ́ fi ń kọ́ gba àwọn ọmọ rẹ̀ pé kọ́dà bẹ́ẹ̀ yẹn bá ti kọ́dà ọwọ́ bá ṣètọ́ ni ó lò débi pé kọ́dà ń pè ṣe bédè à ó pè bédè à ó sì máa lé pé ńgbò ti ṣèyí òun náà ó di kẹfẹ́ nínú kéèyàn máa sọ pé bẹ́ẹ̀ bá fi síbi jẹun ẹ́. Eh? bàtí fi síbi jẹun ọ̀sẹ̀ bídẹ́ à ńgbà òsì fi ṣe bídẹ́ à máa lọ ọ̀nà lókù wà láyé ẹ̀sìn tọ́lọ̀ ń fìràn ànábì kọ́ ànábì tọ́lọ̀ ń pè ní sallallahu alaihi wasallam bil mu'minina ra'ufu rahim à ànábì ò ní ṣe báwọn ọlọ́run fìràn ànábì báwọn sallallahu alaihi wasallam làwọn àlùfáà ṣe pin láti jọ̀hún jọ̀hún pé min al ومن البدعة ما ليس بمكفر wọn nínú ọ̀ràn bídí àyè lábí ìṣerú ẹ̀sìn tó ṣe yìí o irú bídí àyè ó lè gbé èèyàn kó nú islam o irú bídí àyè o ọ̀yọ̀ èèyàn kó kálukú bá ń lẹ́nu bí kéwu ṣe tọ́ni o tó wọlé o ọlọ́mọ́sà sọ wá ń o torí náà gbogbo eléyìí náà bọ̀ sábẹ́ pé máa ń tàbátà. إسلامه بيقين لا يزول عنه إلا بيقين أن إسلام العباد ó lè fi làákà ìjẹ yọkó nu ìsìlámù àfi nǹkan míì tó dájú kéde ní tó dájú òun lè rí láti inú alukur'ani àti inú hadithi anabuwa muhammad sallallahu alayhi wa sallam àwọn kan náà ṣe ń ta anabi ò wọn ṣe lójú ayé rẹ̀ ò wọn lọ tún wọn wẹ ànábì jáde ńjọ kan olóhùn gbọ́ táwọn kan ń pé àwọn àwọn àwọn òṣùnmọ́ bídí àná nù pé àwọn ọmọ yẹn nábìlà gbogbo òru ni o kò sóorun mọ́ èyí náà tako ń tà ànábì píríkì ọlọ́dà ọ̀sọ̀lọ́ àwọn kan láwọn fẹ́yàwó mọ́ ẹ́ gbogbo ẹ̀ náà ànábì pé wọ́n lọ tún wọn wẹ̀ o kò sì fàdíra wọn lórí pé ẹ kárí wọn bídíà ọ̀tá ìwọ́n tó jókòó ní bídíà náà lọ kó bẹ́ẹ̀ ìgbò wọn bá ti sọ fún èèyàn pé irú wọn fẹ́ẹ́ kí irú náfìlà tẹ́ pa àwọn èèyàn sí i irú àtàlà kùtẹ́ ni wọ́n máa wáyé ànágbè ṣe bẹ́ẹ̀ o ìfọ́ yẹ ẹ̀yin náà lè kẹ́ ẹ pa á sí i o ti tẹ̀ yíta ànágbè gbé wa tán sábà pé gbàtà sìn tán ti yé ààyè tó kù lẹ́yìn gbàtà sìn gbogbo ẹ̀ṣẹ̀ ànágbè tán sẹ́mi pé ìhun lè wọlé ní sẹ́yìn irọ́ ńlá ńlá wa ni tá ń lè tẹ̀sìn tá nẹ́bí sìn kan tá ń lè ṣe súnà nẹ́bí kan sọlọlọ àtọlọgbà àgbà wa ṣe gidi dán o yọ sásìkò lẹ mọ àsásìkò sí wa lẹ ọ̀la ni àwa tá a máa ṣe kù kọ́dẹ̀ yóò náà da àmọ́ràn jẹ ni èyí tó bá tún kù tó tí ì máa ṣe bí àwọn àfa àwọn olùwẹ̀ fún ọ pé sóò ti ń ṣe báyìí ànábì máa ń ṣe báyìí sóò ti ń ṣe báyìí ànábì máa ń ṣe báyìí torí náà ẹ̀dá fún bàbá bẹ́rẹ̀ wí bàbá ẹ̀ràn wí gbogbo ẹni ó jòkó ti bídé àná kọ̀ dáa tí wọ́n bá ti sọ fún yẹn pé ntọ́ ibi ìyọnu ọlọ́run lọ́lọ́run fẹ́ wọ́n á ní ànábì òṣèrú ẹ̀ wọ́n á ní pé kọ̀ dáa ni kọ̀ dáa ni bó bá dáa yóò ṣe sallallahu alayhi wa sallam torí náà ọlọ́mọ sàṣàmà náà wà ó àmà ó àmà ó gbogbo ntí ọba yọ ọyàn kó nínú ìsìláàmù ẹni ọba yọ ń tọ̀ ń kó ànábì lórí ìwọ́tọ̀ yọ kó òun ní nítorí wọn padà sí o ọlọmọdé àfọwọ́ ara wa sí rárá o hādhā wallāhu a'lam wa salli llāhumma wa sallim wa wa ālihi wa sahbihi ajma'in. Thank you.